الحمد لله رب العالمين الحمد لله الذي تعبدنا بصيام شهر رمضان وضمن لكل من صامه إيمانا واحتسابا أن يغفر له ما تقدم من ذنبه أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر ربنا سبحانه وتعالى عباده جميعا وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله تعبدنا الرحمن بصيام شهر رمضان لتقوى عباد الله فاتقوا ربكم في السر والعلن واعلموا أنه سبحانه وتعالى ما جعل عليكم في الدين من حرج لذلك جعل من سنة نبيه صلى الله عليه وسلم تأخير السحور وتعجيل الإفطار كان رسول الله صلى الله عليه وسلم يستحث قومه على ذلك وكذلك يبين لهم ما أنزل الله سبحانه وتعالى عليه في قوله أعوذ بالله من الشيطان الرجيم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وقد بين رسول الله صلى الله عليه وسلم مراد الرحمن في هذه الآية لعدي ابن حاتم عندما أراد الصيام وعمد إلى خطين الأبيض والأسود ثم يريد أن يتبين من سواد أحدهما ومن بياض الآخر إلى أن فسر له رسول الله صلى الله عليه وسلم وبين له أن مقصود الرحمن في هذه الآية إنما هو سواد الليل إنما هو سواد الليل وبياض النهار عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم بين لنا من حديث الذي أخرجه البخاري ومسلم من حديث سلم سادة ساعدي رضي الله تعالى عنه وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر وفي رواية من حديث أبي هريرة ما لا يزال لا يزال الدين ظاهرا ما عجل ما عجل الناس الافطار وكذلك جاء من حديث سال بن سعد وهذا مقيد فيما قد سبق من مصنف للإمام أبو الرزاق رحمه الله تعالى بإسناد صحيح عن طريق أمر ابن ميمون كل هذا سيأتينا بيانه إن شاء الله تعالى ọ̀pọ̀ ní fọ́lọ́wọ́ bá tó síwá ní mùsùlùmí atọ́rọ àlékún ìkẹ́rà ti gẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹni tọ́nà bá máa ti máa jẹ́kẹ̀ fún gbogbo wa allahu subhanahu wa ta'ala bá ní sàlékún kí a nabi bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ẹ̀rọ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn atọ́kẹ̀ pẹ̀lú nabi sallallahu alaihi wasallam ẹ̀yà máa nú ẹ̀sìn mo ń fi àsìkò náà létí ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gẹ́ mo sí náà létí ìbẹ̀rù rẹ̀ wípé in tẹ́ ìsàsọtẹ́lẹ̀ fún àwọn tó lọ sáájú wa nìyẹn òun náà ló fi sàtọ́lẹ̀ fún àwa náà ká bẹ̀rù òun ká sì mọ̀ wípé àjàbọ̀ àwa ń bẹ̀ kọjọ ọjàre ìbẹ̀rù náà kó ṣe rọrùn fún àtẹ̀yìn kọ́ má jẹ́ àbẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti nifak tá a máa bẹ̀rù rẹ̀ lójú ayé tá a sì máa yapa rẹ̀ nìkọ̀rọ̀ níbi ìbẹ̀rù rẹ̀ kọjọ kó jẹ́ kíkọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́dà ju gbangba wa lọ kọ́dà kún wa kọ́ má jẹ́ àtọ̀ ìnáwó ká tó wà lìjẹ́ náà àtàwa ní ìjẹjọ àbá ọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ànábì sallallahu alaihi wasallam kọ́ wa lórí bá a sì máa ń jẹ sàárì a sì kílíà rẹ̀ a fi tì sí ibì kan a gbé níbẹ̀ lẹ́nì a wà àjọyìn rẹ̀ pẹ̀lú ìsinu kí ló fà á tá a fi bẹ̀rẹ̀ nísinu nítorí pé ìsinu ìṣáájú kíni o kì í ṣáájú sàárì sàárì náà ni ẹ̀gbọ́n òun láàmà ìsinu lé ní o ní orí nítorí pé ìgbà tí àwẹ̀ bẹ̀rẹ̀ òun náà ni tùlú ìfàjírí àtháni asodic ìlàgòrò ishams gbogbo àwọn ń tọ́wá níbàṣe pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn lórí àlámárì olámàṣà ìléni àkọ́kọ́ annabi sallallahu alaihi wasallam ari wípé súnà rẹ̀ òun náà ni pé máa ń lọ jíjẹ sàárì lára in máa ń wà láàrin sàárì rẹ̀ sí kí ó di pé yóò kí ìrun fún àwọn èèyàn ní tí máa ń wà láàrin méjèèjì kò yí ju kíní lọ kéé ju ní tí wọ́n fi lè ka bíi àyà fifty lọ asàlẹ̀ eléyìí ní ìjẹjọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ sàárì jíjẹ àti ìsáré jẹ́ yìí tó bá wá jẹ́ wípé ṣákù bá báyàn iyèméjì ìṣẹ̀lẹ̀ síyàn lórí pé sáàsàárì ti lọ àbíkẹ́ tí ì lọ bákan náà amúrìwá yà wá nípa wípé wọ́n ní Abubakar ọjẹ sàrí tó fi níwọ̀n lọ bóun ti ilẹ̀ kan amúrìwáyà wa nípa ali tó kí àsọ̀bàtà fáwọn èèyàn tó ní àsìkò igan ni àsìkò tísàrí dá kéèyàn jẹ́jù asàlàyé lè lọ́dọ̀ àwọn àfáà wípé wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹni tí ń bá ń wo jíjáde fájírù yíyọ rẹ̀ só ti yọ àbí ò ti yọ tí ń sin méjì ìyẹn lọ́wọ́ àfà tó fi jẹ́ wípé anabi sallallahu alayhi wa sallam ó ṣe ìfibáàtù al-udhr biljali fi adil mas'ala anabi firinlẹ̀ wípé ntí ọba yéèyàn níbi àlámọ́rí ọlọ́wọ́ bò ní fi gbámú kí náà ní nǹkan náà ó ní téèyàn bá ṣèèsì lọ́rẹ̀ẹ́ jẹ́ sàárì tí ọmọ wípé alfajari ó ti lọ́rẹ̀ẹ́ yọ tí ìdájọ́ rẹ̀ ọba hàn síyàn anabi ọ̀ àdàrò èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣáájú ká tó lọ bí eléyìí àwọn àfáà wa pín mọ́sálà yìí wọ́n pín sí márùn alákọ̀ọ́kọ́ ń bẹ òní kéèyàn máa jẹ sàárì wàhúwà mùtàyà tìǹún anna alfajiro lamiyatul ubad kó sì dá lójú wípé alfajari ò tí yọ ààwẹ̀ ni ààwẹ̀ ntọ́lọ́láàfíà ni èyí tó pọ̀ jù fájìrù yọ ní ìsìn bíi eleven after five twelve after five fájìrù yọ kí àwọn ma máa jẹ sàárì ní 4:30? thirty ṣàgbọ́dá ẹ̀ pé fájírò tí yọ ó sì sí wọn bí oúnjẹ ní 5 after five kò sí èméjì ń bi ààwẹ̀ ni pé ọ̀sán ọgbà lọ́wọ́ rẹ̀ orí sàárì jẹ ṣùgbọ́n bí masala yìí bó ṣe jẹ́ márùn táwọn afá sí ìkánbẹ̀ náà o lè ti láwẹ̀ kí náà ní lẹ́ẹ̀kejì lọ́jẹ́ ìdàkejì alákọ̀ọ́kọ́ an yakula wa yashruba wa yatayaqqan anna al-fajr qad tala'a kí ó máa jẹ kó máa mu kó sì dá lójú wípé fájìrù ti yọ ó sin ọwọ́ ó dáwọ́lé àmùlà ní 5:30 nírú sin ní 5:30 5:30 ó sì ń sin wọ́n bẹ̀ ní 5:56 fasọ́mùrù fásidùn àwẹ̀ búlọ́gbà eléyìn ọ̀bàrẹ̀ fún Allah subhanahu wa ta'ala àwa ní mẹ́ta tọ́jọ́ wípé àwọn àfáà máàkì ẹ̀ kí ló fàtẹ́ fi máàkì ẹ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ ó ní ayàtà sahar kéèyàn máa jẹ sàárì wọ̀yẹ̀ṣùkù fi tùlù ìfàjìrì kó máa wá sí èméjì ń pa pé sí fàjìrù ó ti yọ àbí ò yọ làákìnnàhù ṣùgbọ́n tó tó bẹ́sẹ̀ sí èméjì ń rọ́jàhà jálíbalì yaqin anna ìfàjìrì làmìyàtìlù báàdì ṣùgbọ́n dájú pé fàjìrì ò tí yọ ààwẹ̀ rẹ̀ lálàáfíà ìkejì ó ti di mẹ́ta báwọn ṣùgbọ́n àpín mẹ́ta kan lọ́tọ̀ ṣùgbọ́n tá a bá fi èyíta àkọ́kọ́ sọ́nù mẹ́ta tá a pín sọ́tọ̀ mọ́ méjì àkọ́kọ́ ó ti di mẹ́ta báwọn ẹlẹ́ẹ̀kẹrin òun ni kéèyàn máa jẹ sààrì yakulu wa yashrab ń jẹ sààrì ṣùgbọ́n méjì ń jẹ sààrì lọ́wọ́ yìí wàtàyà kọ́nà anna al-fajr ó sì mọ̀ pé fájúrù yọ lọ́wọ́ bíi kéèyàn máa jẹun ní ìsìn bíi five eleven five twelve ọmọ kò fájúrù yọ lọ́wọ́ nù torí táyì ta ni pé ń yọ yìí tó bá sáà ń yọ yọ ọ̀rá máa kẹ̀sí ni ń yọ lọ́wọ́ o náà ni ń bá sáàrí lọ pẹ̀lú rẹ̀ ó sì stọ́ọ̀pù mọ́ ìbẹ̀rẹ̀ yọ rẹ̀ àwẹ̀ rẹ̀ lálàáfíà gbogbo ń dáhùn sọ ìdáàbá ti mú ẹ̀rí wá lórí rẹ̀ kó sáà náà làpò ní o. torí wípé àwọn àáfàá sírísílà lọ̀rọ̀ ẹ̀sìn sírísílà ní kíni ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ ń pè sírísílà ní chain ó so mọ́ra wọn ni ibi ọba ti kọ́ọ̀tì ẹ ti gbà pé kan ti kó bẹ̀ nu sọ́yìn nígbà tí ń dà ń rúnú ẹ̀sìn ẹ̀yìn ti ń sọ wípé ẹni báyìí ni ẹni ọwọ́ ẹni wọn ẹnìkan sọ̀rọ̀ kan fún ọ̀kan náà ah, àwọn wa

ẹlẹ́ẹ̀kẹrinu bí ṣe ń jẹ sàrí lọ́yìn lórí pé fájúrù yọ ó sì sí wọ́n mẹ́m gírí bóyá bíi fourteen after nisin ààrẹ rẹ̀ lálàáfíà bíi ibn lai ta'ala tí àìpé ń jẹ mọ́ yíyọ fájúrù náà ni fájúrù ti sí yọ iná yíyọ rẹ̀ kó tó di wípé á pè á àbájá ti yọ náà á sàmì ìbísẹ̀ mẹ́ta sí mẹ́rin náà torí à ń bọ̀ a fẹ́ kí àwọn kẹ̀kẹ́ lẹ́nìí tó jẹ́ wípé wàláhi wàlá a mọ̀ wípé méjì ànàbí òsínú màbí àbí ara náà salawatullahi wa salamu alayhi wallahi tẹ́nì kan bá sì rí pọ́rọ̀ òun dáàrú ọkọ̀ ìsìnkú ànàbí dojúkọ ni wallahi níta fi agbẹ́yìn nù torí rẹ̀ ní ń fi mọ́nì kọ̀ọ̀kan wa tó sọ wípé bá nàbí sẹ̀sẹ̀ lóyìn fẹ́ ṣe ní àfi mú alágídí alákòóso wọ́n sáà ṣe ń jì ní kò sáà ní ìdọ́là kẹrin mi lórí mímbà rí ìkẹwàá kọ́mọ̀sì rúgbàmbẹ́mà àti kékeré fún sí ti kékeré sọ̀rọ̀ ìdàgbàlagbà kọ̀ọ̀kan iye ọ̀pá aṣọ táwọn ọ̀rọ̀ náà ra o tó lọ bá sọjẹ́ ebi tẹ́lú ẹ̀kẹ́ tí ẹ máa rà five thousand ní tẹ́sọ yẹ o ó rẹ̀ lọ gé nítumọ̀ wò tó bá tó rà bí ìtúsẹ̀ sí rẹ̀ àná onlẹ́ntẹ́ pé yákùn wà yẹ́ṣọ̀rọ̀ ń jẹ sàárì rẹ̀ wọ́n wà ṣáàkùn ń sì méjì ṣùgbọ́n kò lori èrò jáhà jánìbà yẹ̀kín lórí ìkíni o lórí jánì ṣak tó ti yọ síkè yọ méjèèjì kò sẹ́ń tó lè fún ní ọ̀gá ẹ ń bá ń jẹrù sàárì báwọn ààrẹ lálàáfíà kí wàá wa. àkọ́kọ́ Adi ibn Hatim ọ̀bọ̀n sàlám oníyà Rasulullah mo mọ̀ fẹ́ gbáwẹ̀ mo sì rí tọ́lọ̀ ti sọ́yà kalẹ̀ fún wípé ká máa jẹ lọ ká máa mú lọ mo kúkú wà nílé mi tẹ́lẹ̀ kò rí mi bẹ́ẹ̀ mo ń jẹ mo ń mu hatta aswad tá ìdá òwú dúdú yìí má yàtọ̀ sí òwú funfun mo sì mọ́ òwú pílò mi mo ṣe ń sí òkè báyìí ah, kíní náà ò tí ì méjèèjì síra wọn ń tún parí padà ń tún máa jẹun lọ mo tún sí títí títí tí mo fi á rí pé ọ̀hàn sí mi pàṣẹ àti mo gbà ilé ẹsẹ̀ lè ò tí mo máa lọ báyìí. àní bí bá bú ẹ̀rì pé ntọ́lọ ń sọ kọ́hún sàwádù lẹ́yìlì dúdúdú òru tí ń kásẹ̀ nínú rìwáyà ní àdúgbò náà ìnnaka láàrin ìdòlùkọ́fà ah ìpàkó ẹ máa gùn owó àdúgbò fi ń bá sọ̀rọ̀ bá ń pè à ọwọ́ ọwọ́ ọwọ́ tó jẹ́ ìdàgbọ́ ẹsẹ̀ bá wọn jẹmáà sí ọ̀rọ̀ àti à ń ṣe psychology afẹ́ pè wọ́n wípé gbogbo orúntẹ́rí ẹ máa ìntọ́bọ̀ ń fún ànábì ìní ń bẹ ẹ̀ àwọn kẹ́kẹ́ ń bẹ tọ́jọ́ wípé ọlọ́run ṣe é tọ́jọ́ pé ní ọgọ́rùn rẹ̀ mẹ́ǹtì máa ra ìmọ̀ wọ́n àwà máa fún ní ìdájọ́ gbogbo ọgọ́rùn lápẹẹrẹ wọ́n jọ máa yíwa wípé gbogbo ẹ̀ tí wọ́n sábà máa dá láàgùn nìmú yóò burú tí bá ń bínú bákan náà ẹn tó bá jẹ́ pé tó bá ti mẹ́nu lẹ́jọ́ báyìí ẹkún ọbẹ̀rẹ̀ ni àbòsí rẹ̀ ọ̀pọ̀ ju tọ́ rẹ̀ lọ sọ̀hí wọ́n wá ní lára rẹ̀ ó ní gbogbo ẹni tí ìpàkọ́ rẹ̀ bá gùn sí ẹ̀yìn tí ọrùn rẹ̀ náà sókè tí pàkọ́ fi gùn jura wọn lọ wọ́n ní wọn ì sábà gbọ́n pọ̀ sahih ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni bá náà ní ìgbọ́n ṣùgbọ́n àwọn tó pọ̀ jù tó bá rí bá wọn ì sábà gbọ́n tí bí ìbá ti ráìmù tó tún wá gùn ẹ ń sọ pẹ̀lú tọ́lọ ń fi sáyé táwa náà ń bá yín sàkíyèsí tá à ń rí à tí àkànní rọ́ọ̀sà ibùn jíbìnì ló ṣe nígbà wọn rí pé ọlọ́run náà nàbì ìntọ́lọ́sì fún ànàbì ní agbára pípọ̀ wọ́n wá ń wá àwọn ọ̀nà tí wọ́n máa stamp àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìgbọ́rọ̀ gbìyànjú ni látàbẹ́ tọ́lọ́ fún ànábì wọ́n wá ní ọ̀rọ̀ tọ́lọ́ bí sọ fún Adi ibn Hatim pé ìnákàlà àrídùn kọfà ànábì fi ń sọ fún wípé ọ̀gbọ́n àgbọ́n náà máa jẹ́ sàárì pé kóhò tó dá òwú yàtọ̀ sùn yìí fi funfun a jẹ́ pé ànábì náà ṣe ìfìbátun táwọn sọ ń pa pé ẹni tí pàpọ̀ rẹ̀ bá gùn ìwọ̀nba ní ọ̀gbọ́n máa nítorí kìsì ní ọ́fà nítàbá òdì máa bẹ́yìn dìmáàbí wà lọ́kọ́lùbì torí tí ń bẹ láàrin ọpọlọ àtọkàn ó ti jìnà báwọn wọn ò ní tètè máa kọ̀ ní ìtara wọn ah! ṣùgbọ́n ń tẹ́ ẹ sọ yìí àárín méjì tó tọ́ nù ọ́ndẹ́rẹ́dì ṣùgbọ́n láyé láyé irú èròǹgbà báyìí ò lè wà lẹ́mí ànábì sẹ́nìkan náà sọ̀hábà ẹ̀sìn làwọn àfi dànù ẹ̀mọ́ mẹ́rin wà mí èyí tó pọ̀ jù náà ló jẹ́ fún ìdájọ́ rẹ̀ ni kìí ṣe pé tìbọnú títí ànábì tẹ́wàá máa ro ẹ̀rí fún láti mìta sam bá sọ àrí sam bẹ́ẹ̀ ni yìí sáwàdà wípé àà àgbórílẹ̀ pílò ìgbàpọ̀ kọ́nà pílò rẹ̀ ìtumẹ̀ nígbà ọjà ń dàárọ̀ báwọn tẹ́ ẹ̀dá ò dúdú ìyún láàsì bá a ṣe ń wo sánmà ní ìsìn fún yíyo fún wíwò ohun àti alifajari ó yàtọ̀ sí bí ẹsẹ̀ wọn sọ àsálàm lẹ́sọ̀ pẹ́tẹ́lì kọ̀ọ̀kan bá ti fẹ́ sùn kọ́ máa paná nítorí pé kí ni ń panjọ́ náà lọ́hùn náírù lànàbì wí láti ọ̀nà ẹ̀pà iná iná yàtọ̀ sí núùrù ìmọ̀lẹ̀ ní jáde láre lè kìí ṣe ná kìí ṣe ní kọ́ ọ̀pẹ́lẹ̀ iná iná tó lè jó nǹkan tó ní ẹ̀rọ kankan bẹ láyé ẹkùn kan bẹ lásìkò wọn tí máa ń fi ìrù gbé iná ilé wọn sì ní ilé ń kókó ni ìsì ń jólé táwọn ẹ máa paná kẹ tó sùn lálẹ́ kò ní ẹ máa pa ìmọ́lẹ̀ ah, ọ̀dà àwọn bọ̀ ẹ ń bá ti ń fi àìmọ̀kan sẹ́sìn wà láàrin ọ̀pọ̀ ọ̀nà rẹ̀ tó wá ní yálàlì kìámà sẹ́wọ̀n kan mẹ́wọ̀n mọ́sí á ní amílà tó ná síbà ó ṣe wà láǹtòótọ́ tó ti bẹ́ẹ̀ náà ẹ̀yìn ló tún bá rẹ̀ mẹ́jẹ̀ àríbá ohun mẹ́rin bá ti dá lágídí sẹ́sìn ọlọ́run ibi tí máa bá jánu wọ́n náà ti ẹ̀sán pariwo kí ó náà pariwo kí ó náà sára bí gẹ́rán àkọ́ màá kà ní ah wàláì bẹ́ẹ̀ sì ní í sí wọn torí pé haúsá máa ń pòwe kan wọ́n ní àìmọ̀ kan ó dúdú jó òkun lọ pé ìṣèlú nù kọ́lọ́njọ́ jáde mọ́sẹ̀mí àti nílá àìmọ̀ kan ànábì wa ń sọ ọ́fẹ́ ni nígbà tó kílíà mọ́sálà fún tán ìjẹ́ ànábì pàlásẹ̀ pé lọ́ọ́ gbà lọ padà ọ̀lànà bí ọ̀ bẹ́ẹ̀ àjẹ́ wípé àlìjálù kéèyàn ọ̀sá ìmọ̀kan sí ìdájọ́ ẹ̀sìn méjì ló pín sí alìjáàlù bìlì hókìnì àṣẹrí ń bẹ kíyàn mọ́mọ́dájọ́ ọlọ́run lórí ìntẹ́yàn ń ṣe ìdájọ́ ọlọ́run pé ah ọmọ táìmù amsan wà a sì ní alìjáàlù bìlì hàl ọmọ mọ́mọ́ wípé àsìkò tí èèyàn ṣe nǹkan ṣe Fatima bintul an asma binti abibakir radiyallahu ta'ala anhu ardahuma awa pia méjèèjì ṣùgbọ́n bí i ambonis ni wípé gbogbo à ń jẹ sàárì à ń ṣe méjì gbogbo tó lè wá ń pa jíjẹ sàárì márùn ni kí ọmọ jẹ sàárì kọ́ dáyẹ̀ lójú wípé fájúrò ètí ìyọ ìjẹun 430 ní ìsìn ó ti wọ́n ní 5 kí ọmọ jẹ sàárì kó sì dá lójú pé alfajari ti yọ ọbẹ̀rẹ̀ sàárì ní 530 ọ̀parí ẹ̀ ní 5

ọ̀làwẹ̀ ẹnì kejì ibi ṣe ń jẹ́ náà lọ yíye wípé alfajari ń bọ̀ ń lọ lọ́wọ́ báyìí lòun sì ń bá kìíní yẹn lọ tí èyí sì ṣe pé ń gùn lọ bẹ́ẹ̀ náà ó ní àwẹ̀ ẹnì kẹta lẹ́ntì pé ń ṣe méjì ṣùgbọ́n kò mọ kò ìkẹ́kọ̀ọ́ lè bí ó sùnwọ̀n jù a mú àdífì hasan sọ̀rọ̀ kan tó gbà fún amúndìrì sákàtà ní àdìrà hadith látàmì hadith thabit ó sì ọlọ́run ní láyémúnẹ́rù àhádàkún al'adán wàlì ìmẹ́rù fi yẹ́dìí hátà yẹ́kìdì àhàjẹ́ta wùmí bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín tó gbéfe tó fi mú mi sàárì lọ́wọ́ tàbí ó gbé abọ́ ọ̀bẹ̀lọ̀ ti ńlá lọ ní wá ń pe ìrún pé fájìrù ti yọ lásùnbà fẹ́mi yẹn ah! kọ́ mọ́ sọ̀kọ́ gbọ́wọ́ rẹ̀ lẹ́tí èmú mi tán àfìgbà tó wá rí pé òun ra kílíà omi tó ń fẹ́ mú bẹ́ẹ̀ kó mú nǹkẹ́ ẹ̀tẹ̀ kó sì làbọ̀ nǹtán wallahi ìbárabi ṣe wínú àwọn àfa wa ní kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni ẹnì tó pé ń jẹ sàárì tó sì mọ̀ wípé fájírù ń yọ lọ́wọ́ kìí ṣe pé ó ti yọ sẹ́yìn sẹ́yìn kò sẹ́ńtọ́ fara ní ọ́ débi pé kọ́ ọ mọ́sàáré ló ẹja yẹn mì kó o sì fomi sìn í. n tá n sọ yìí gbogbo ẹni tí wọn bá pè lọpọlọ tí o sì máa jírẹ nǹkan òun náà ló ní kìtì o títí ń dáná láwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé sẹ́yìn àtúmọ̀ jírẹ nǹkan mo fẹ́ fi yorùbá sọ̀rọ̀ yìí dáadáa kó lè clear nítorí pé àwọn ọ̀dọ́ kan tó ti ń gbèrè kan kìíní ìsìn wípé anábì ní òkúrú ìgbà tí ti ń bẹ níwájú rẹ tó fi ń jẹsà yorùbá tí yẹn parí sáárì òtán wàlá ọ̀rọ̀ jẹta tó lọ́wọ́ ẹ̀ nígbàdàn yìí náà ni ni wọ́n sáré pè mí lórí fóònù mi ah ikọ́ hadith tó wá lórí rẹ̀ bó ṣe wọ́ bó ṣe wọ́ bó ṣe wá rèé o ẹ̀ẹ́rì bí àwọn èèyàn tí yorùbá ti kéwù tó wá fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀bẹ́kùn rí ó sì ríwájú ọlọ́njọ́ gbẹ̀lkìyàmá torí ànábì òsìmí tẹ́ jáde láyé salawatullahi wa salamu alayhi àga tó jẹ́ pé gbogbo àwọn tó bára wọn ń bẹ̀ wọ́n ń sọkún ni pé bó ní ẹsẹ̀ fẹ́rẹ̀ òjàrí wájú ọlọ́run tí ò wá ń lọ ọ̀rọ̀ àmẹ́rí naam èèyàn lọ báwọn gbọ́nkálukú mọ̀kàn rẹ̀ ó sì gbọ́n tí mọ̀ ń sọ yé wípé ẹja náà ní bẹ̀rẹ̀ lóhùn mí nílẹ̀ after five mo wá ń jẹ́ ó fi di twelve after mo wá mú mi lé ó fi adi thirteen after ààwẹ̀ mi dá o inshallah lọ́wọ́ àgbà ní ìdáhùn mìíràn sọ ti ń ṣe lọ́ni láǹjẹsẹ̀ ẹran tí ó di ilẹ̀ ní after five iṣẹ́ náà inú òkú lẹ́nu kọ̀ lọ́mì ó di quarter after twenty after twelve after ah ń dàgbà masa ti ń jẹ́ kí sáájú masa ti yọ masa ah, sọ ẹnu ní mo kọ́ra mo rí pé eight after eight after five ni mo sọ ẹnu àyè sọ pé kásì rí pa parí ọwọ́ á rí i pé ńgbà tó yanjú ẹran ìtàn ọwọ́ á jẹ́ quarter to six lọ́ba tún gbé pure water wọ́n ti wọ́n dé ẹ̀rọ ah áfíríkà áfíríkà àwọn ẹ̀sìn mú ìmúlẹ̀ nítorí ní ìṣọ̀kọ́ ọ̀run o sọ̀rọ̀ wá tó lọ sọ̀rọ̀ màlẹ́ ìwé ọlọ́wọ́ afọmọ́sẹ́lá màrá àrùn ta ní tá àbátí rẹ́rì lórí rẹ̀ ẹ̀dá padà báwọn afá sí sọnù sáà ti rí pé àwọn afá lẹ́rì lórí ti hàn sọ́ngbàna àwa ń bọ̀ padà àwa kó sínú sísínú àti bọ́ kó mi ọ̀rọ̀ ti sáré àdìsàsáà nínú Sa'ad ibn Sa'ad Sa'idi sáàdù sáàdà sáàdì ó lè sàmà sọ́nà tó kàn wípé láyà zálù náà sùbí khairin má àjẹrù fitr orí ọlọ́run ọba kò ní yẹ kò ní gbó pẹ̀lú àwọn umma mi lókùrú gbàtí bá tètè ń sínú inú rìwáyà mi lọ́dọ̀ àbí ìrọ̀yọ̀rọ̀ annabi ni láyà zálù náà sùn zọ́ọ̀yọ̀rọ̀ láyà zálù dínú zọ́ọ̀yọ̀rọ̀ ẹ̀sìn òní yé máa di tí àwọn èèyàn máa fi hàn níta ní ti ìṣe ìyànràn lókùrúgbà táwọn èèyàn bá tètè ń sínú ẹ rí i pé èèmọ̀ bẹ́ẹ̀ bọ̀rọ̀ ànábì ṣé ẹ mọ̀ wípé títà ánútù bá ti dé tà ánútù ni kéèyàn ọmọ ẹgbẹ́ tọ́lọ̀ ò gbélé lórí kó gbélé ẹ̀ lórí kọ́ wá pè lẹ́sìn kí ó ràn kó fi wá yọjú sí kọ́rùn sí kí ni o kó fi wá yọjú sí láti bẹ̀ tà ánútù nìyẹn àmbọ́

tí ò lè kó nkíchí láti kọ́sákirun tí è di kírókọ rẹ̀ padà ó tún fúrí ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn yẹn ṣe é fi hàn nu ṣùgbọ́n gbà tẹ́ gbọ́ tí wọ́n ní èyàn bíi méjìlá kú nígbàdà lánàá wọ́n sì ní ó mọ̀ pé o kọ́dà tó dákú ní aṣọ rọ́ọ̀kì náà kọ́dà ah, wọ́n rọ́ọ̀ṣẹ̀ wọlé ni kí tí wọ́n gbà gbàgbàgbàgbàgbà tí wọ́n sínú bọ̀rọ̀ ó ó sì pè pẹ́sẹ́tì pé kọ́ yọjá kìíní olóhùn ní yọjá sí ẹ̀mọ̀ pé tí kìíní ń bá ti ń pọ̀ tí ń pọ̀ báhùn ẹ̀dá kan bí ọba ti ń dọ́rọ̀ ìsìláàmù lẹ̀ sẹ́ni èmi àti yóò lè sọ pé ilẹ̀ sí wa la ilaha illallah allahumma salli ala muhammadin wa sallim absa sáwọn abani bóólẹ̀ nínú ìwáyà mi anábì ní lè annal yahuda wa nasọ yóò àkìrán torí à yahudi àti nasọ jẹ́ sọ̀rọ̀ àwọn máa ń lọ ìsinú wọn la torí à yahudi àti nasọ̀rọ̀ ó dìgbà tí ìràwọ̀ bá tó yọ anábì wá sọ ọ̀rọ̀ yìí nínú ẹgbà wá mi wípé la tazalu ummati ala sunnati umma yìí àwọn ọjọ́ mi wàláì orí ọ̀nà tí mo tọ̀ wọn ò ní ikú olórí ọ̀nà mọ́làn tẹ̀ntẹ́dọ̀rọ̀ bí fítìrì hàn nìjọ́n lókùrú gbà tí wọn bá tí ì máa retí kí ìràwọ̀ ọyọ wọn ó tó sínú òun sì ni mẹ́jọ́bọ̀ àwọn ṣíà tóòrùn bá wọ̀ tẹ́nìkan bẹ́ẹ̀ e sínú gbogbo ṣíà gbà pé mi àtẹ̀yìn àgbàwẹ̀ fọlọ́hún orígbà tí òṣùpá bá tó yọ orígbà tí ìràwọ̀ bá tó yọ anipsan sọ wípé oore ti kú ò lára tí bá ń bẹ̀rù eléyìí wo bákan náà ìmáàmù wa abdulrazak nínú tí àwọn tá à ń pè ní alimusonnaf one to twelve ní mujalladu rẹ̀ wọ́n gbàrí wáyà kan wá tó sì fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àfọwọ́ tá pè ní amru ibn maimun alaudi rahimahullah rahmatan wasi'a ubawọn sahaba sumakori annabi sallallahu alaihi wasallam àfọwọ́ ni kíánà ashabu muhammadin àwọn companions and sàlámù yìí tí wọ́n bá jẹ tí wọ́n bá mú yìí asro anẹ́sì fitron wa àbùtọ́ àhọ́n suhuran àwọn sàbí ànábì òǹlẹ̀ntí mo tí ì láyé tí máa tètè sínú jù ẹni ni mo sì tí ì rí láyé tí wọ́n máa ń jẹ sàárì kẹ́yìn wọ́n ń síwọ́ òní fájìwò afáyẹwà ìsọ̀bá àwa ń bọ̀ àwa ní àwọn èèmọ̀ kan tó jẹ́ pé àwọn àfáà ṣiṣẹ́ lórí ẹgẹ́ pípọ̀ kí ni túmọ̀ náà ó ní ìrètìbọ́ọ̀rù ìmsákí liwakati yasiri bada gurubi shamsi litahakuki li gurubi sọ bẹnu ẹsìn kí èèyàn mọ̀ wípé òòrùn wọ̀ lápẹ̀rẹ̀ nísìn two after seven kí èèyàn wá eight minutes kún látọwọ́ ara rẹ̀ pé ah, alhamdulillah yìnyín rẹ ni tó lè sọ wípé ìgbà wẹ̀ pé lónìí sáà nídìí ẹ̀ tàbí káṣọ pé ẹ̀tì ẹ̀jẹ̀ àfikún kí sínú owó lè ráyìn masala kanáà kakọ̀kọ́ wa tó rìn jìnà ẹ jẹ́ ká lọ sínú atharu tó lè dáwà lálẹ́ fún ẹni tí kò bá la ilaha illallah gbọ́ àwọn àfáàyè tó sì ń ṣe bí ẹni tó gbọ́n ayé kọ́dà àkọ́dàmọ́mọ́ al-Bukhari mu'allaqan Imam Bukhari alákọ̀ athari ó náà ni atharu Abu Sa'id al-Khudri Sayyid Abu Sa'id dáadáa ni sahabiyun jalil àwọn ni أفطر أبو سعيد الخدري حين غاب قرص الشمس كلا ما نقبل قرص إن تنقبل قرص نتقبل قرص أوانكا جامع ما واني قراص أو واني أقراص ṣùgbọ́n tí a bá ní kúrúsù ṣámsì ó ní ojú oòrùn ojú oòrùn gangan sí ẹ̀pẹ́ tó wọ́n ti di ọwọ́ ọ̀rọ̀lẹ́ yóò dàbí ìgbà tí bí mo ṣe sọ wọ́n báyìí kẹ́nìkan tó ṣe bẹ́ẹ̀ bí kẹ́nìkan ibi tí gbogbo ẹ ti wá pàdé òun ẹ̀rù pé yọ́ dàbí ńgbà tí nǹkan sàrọ̀jọ́ nìkan ibẹ̀ náà ni ìpàdé ìmọ̀lẹ́ẹ̀bí àtìmọ̀lẹ́ẹ̀bí àtìmọ̀lẹ́ẹ̀bí àtìmọ̀lẹ́ẹ̀bí tó fẹ́ pàdé papọ̀ òun náà ni wíwọ̀ oòrùn bí kì ní ìṣe wọ̀ ká pẹ̀lú ẹ̀lẹ́ bí sharp bẹ́ẹ̀ bí one after seven tàbí seven ní ìsìn ọkọ̀ wọ̀ bẹ́ẹ̀ làbùsẹ̀ yìí kọ́dírí lọ́ba sínú ṣùgbọ́n ìwà ayé yìí tàbá sọ́bàn clear ntọ́ yẹ ká clear àfá wa sẹ́bí Mansur àfá ni àjẹ́ sí àánú ẹ̀ ní sunan 125 ní mujalladu rẹ̀ sẹ́bí Mansur àfá Imam Bukhari ni wọ́n bákan náà àfá wa Abubakar ibn Abi Shayba àfá Imam Bukhari náà náà àwọn méjèèjì padà wà á gbàrí wà á yá ìwá tó wà á pé pérépéré antoriki Abdulwahid ibn Ayman an abihi sẹ́ẹ̀rí ayímánù èèyàn dáadáa ni lára àwọn èèyàn tí a máa wá ń kí rọ́dọ̀ àbúsẹ̀dì lùkúdírí òní ó náà wá pọ̀ tán àwọn wọlétọ̀ àbúsẹ̀dì lùkúdírí òní dàkọ́nà alábìsẹ̀dì lùkúdírí wà náà nọ̀rọ̀ anna shamsa lamtagrup àwọn wọlétọ̀ náà lọ́hùn lẹ́yìn tó kílẹ̀ àṣà wa ni pé òòrùn ètí wọ̀ labasi bá àbúsẹ̀dì lùkúdírí ti ń sinu hínà gọ́ọ̀bà kúrúsù shams nígbà tó di wípé ojú ọ̀rùn kóónú kúrúsù ojú ni a ń lò fún tí wọ́n bá ti fi ti sọ̀dọ̀ oòrùn ṣùgbọ́n kúrúsù kúrúsà wọ́n máa tún lò fún owó bí kọ́bọ̀ irú ẹ̀ tí a ná ní gbogbo ti nǹkan kàmọ́ra wọn kéèkéè olójú kéèkọ̀ rẹ̀ báyìí àpá nínà wọn tún náà máa ń gbà ká báyìí aná náà di kọ̀kọ́ tí wọ́n tó ń jẹ̀ sí wáìtì báyìí ẹ̀hẹ́ fi yèèpẹ̀ tá a máa fi gìgísẹ̀ báyìí tá wọ́n lọ fi tuntun filẹ̀ pa ọkùnrinkuli wọ́n ń pè náà bẹ̀ ṣùgbọ́n ojú oòrùn ọ̀nwọlé àwọn àfáà wa ní in tí ń ṣẹlẹ̀ yìí o kí ni túmọ̀ rẹ̀ wọ́n lẹ́ẹ̀lẹ́ mọ̀túmọ̀ ẹ̀ láìláì àfi ká padà wọ́n ní mo là ń lọ wọ́n ní ẹjẹ́ padà sínú hadithi abdullahi ibn abi awfa àti hadithi abirin minin ibn khattab radiyallahu ta'ala anhu wa rahma kí ni ìwáyà méjèèjì kí sì ni nǹkan tó kónú ara wọn káṣà sáà fi sáfàrin anábì ń bẹ nínú àjò kan bọ́ọ̀rù bí ṣe wà nínú àjò yẹn lọ́ba di pé ọ sọ fún wàkọ́là lè sọ ìbìnlá lè ọba ń sọ fún ẹnìkan wípé fàjìdà inzel fàjìdà lánà àjò wo ni ànábì wa apá kan àfáà ní gọ́zọ́tù bádìrì ni ogun bádìrì apá kan àfáà ní gọ́zọ́tù fati maka ni ogun tàbí maka sahih tí wọ́n bá ní ànábì ṣe ní àjò kó mẹ́dínà tọ́wọ́ ajẹ́ ramadan méjì ni ogun badri àti fati maka sisi maka ṣùgbọ́n abúlábìnàbí awọ́fà lẹ́yìn sàbàdàrí yẹn kọ̀ bá wọn jagun badiri ajẹ́ pé tí ọba ti jagun badiri tí a bá wá ní amsterdam ṣe ní àjò kan ọwọ́ aṣọ fún ẹnìkan pé inzil sọ̀kalẹ̀ fájídà lana kí lọ́bá ń pè ní jádẹ́hù a ń pèkè ń sẹ̀ wíìkù bí gúgúrú bá ní ẹsẹ̀ máa ń ṣe lọ́dọ̀ lọ́dọ̀ wa wọ́n wà á dà sínú abọ́ wọ́n wà á dà lábánù sí bí ìgbà tá a máa ti aná fẹ́ mu conflace àbí kílẹ̀ máa pè ẹ̀hẹ́n ooo bí wíìkù náà sí rí nù àbí wà á sọ fún pé fájídà lánàá ọ̀wá ṣètò sínú abọ́ tó bá jẹ́ wípé rìwáyà yìí abúlọ́nà àbí awọ́fà gbà wá tí ó sì jagun Bádírì tánà bí ó sì ṣe ìrìn àjò ní Ramadan pẹ́ mẹ́ta jẹ́ méjì lọ ó ní ìwé ìrọ̀lọ́ àwọn afáwo bí ó ṣe máa ń ṣe kọ́tí ònu wípé tá a bá fẹ́ sọ ń gbà mí àlè sọ pé nígbà tí ànábì lọ sí Mẹ́kà tó ti kílíà sí ara ìpadà. Ah. ọ̀dà ọmọ kí arábìyí fìnnà ní ìdíyàn àti magọ́sọ̀ tánà wa tá a wá lẹ́ni ọwọ́ kó ètò sínú bí ká sọ pé bugari omi lápẹrẹ ah ó ní ya Rasulullah lẹ́yìn kẹtẹ̀ntẹ́lẹ̀ àti àtúnṣe bá ilé èṣù bá kó tó ṣe sùúrù díẹ̀ sí àrẹ̀bí ni ń zéèlì fàjíjà lánàá àríwádájú nínú omi ọgbẹ́gìrì sí ah, tó ń bẹ̀ ọ̀sọ́lẹ̀ ah àmì mọ́ ọ̀sọ̀kálẹ̀ kọ́ ó ṣe àwọn àfáà wa ní lẹ́yìn ẹlẹ́kẹta nǹkan padà sọ bẹ́ẹ̀ mà anábì wa sọ wípé ìdá akọ́bàlà lẹ́yìn minha huna mo ní ọdún dágbé ní omi ọ̀rọ̀ ìkọjá sínú tó ọba tí tí òru bá ti yọ láti ọ̀gangan bí ọ̀gangan bo olànà bí n sọ àmọ́ àkọ́kọ́ kátọ́rin jìnnà kí ànàbí ọmọ abẹ́nìkan sọ̀rọ̀ kan lákọ̀ọ́kọ́ kọ́ máa pàlásẹ̀ lẹ́ẹ̀kejì kọ́ máa pàlásẹ̀ lẹ́ẹ̀kẹta sí èsì mọ̀hánídù lẹ́nu tààlà ń pè ní mọ̀hánídù ẹni tó ẹgbẹ́ tí mòmí ní ń ṣe kesi sí mọ̀hánídù sí ànẹ́bì lẹ́nu tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ó sì mọ̀ tọ́rọ ọba fún un tọ́rọ sì fún ọkọjá làákàyè làákàyè ń lò ń so mọ́ ojú rẹ̀ pé ó dìgbà tí wẹ́dà bá tó dúdú bẹ́ẹ̀ sì ni táìmù yẹn táìmù ti sẹ́mà kílíà ni ẹni sì mọ̀ pé òrùjí wọn díẹ̀ sọ̀rọ̀ àti ọ̀sán òun wọ́n wọ́n pé ah bọ́ọ̀lù bá wọ̀ náà ẹ ṣe àti ẹ̀rí dúdú náà sí náà tí ká fi gbogbo ẹ̀kọ́ ra wọn papọ̀ tí ọkàn yìí balẹ̀ ọ̀rọ̀ o làkàyẹ̀dá eléyàn ìtú sọ́ọ̀rù bá ti fi lẹ́lẹ̀ ló fi jẹ́ wípé ìjà tí ń bẹ láàrin àwọn onímọ̀ àtàláìmọ̀ kan ò lè parí láíláí tó rẹ́ láìmọ̀ kan máa ń wà àwọn onímọ̀ bẹ́ẹ̀ tí rẹ́ lọ́n fẹ́ ni. àwọn náà wọ́n ń kà ní tiẹ̀ náà pé ah, tí lè àgẹrẹ ní ti ń ṣẹlẹ̀ gángan nù ẹ̀kọ́ kanu ẹ̀kọ́ kẹyìn tó wá ni pé kò síbi tí sẹ́ẹ̀rì tó lọ́n fún ànábì tó jẹ́ sìn ọlọ́run àbáríkà kan bẹnu rẹ̀ tọ́ sákọ̀rọ̀ bẹ́ẹ̀ ti pé lọ́mọ bó ṣe tó kí àbáríkà náà ni wípé kò sẹ́ntì kò sẹ́ntì ò ní fẹ́ dá sí i àdúgbò mẹ́mbẹ̀tẹ́ pé bàbá tí ń lọ tí ń lọ tí ń lọ́gì ní ọmọ mú fatiwa ọmọ mọ́sálásí yọ àtàmà àtàmà ní kọ́ra ń bẹ gbogbo wa máa gbẹ́ ẹ̀kọ́ wa mọ́sálásí báyìí tààtì tí tààtì mú kútó pé yáàsì nù láń pé gbogbo nǹkan nìtì oríṣiríṣi báwọn ilẹ̀ máa rí ṣùgbọ́n ń bá ń bẹ lórí òdodo sùúrù ni ó máa ṣe ni ọgbọ́dọ̀ kúrò lórí òdodo ara àwọn ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù wọ́n fẹ́ chíńjì èèyàn pé ah nígbà gbogbo gẹ̀mọ́ sì ti wá yarí nìsín pé bá ń ṣe fẹ́ máa kí náà nù ah, kò sí wàhálà àgbà fún náà ni. jama'a ntọ́lọ́ àtàní bí wí tí ẹ bá ti ẹ̀sìn mi là ń ṣe bẹ́ẹ̀ ni ẹjẹ́ àṣẹ o tí ẹ bá ti rí pé wọn ò gbọ́ èèyàn wà níjọ́ ìwọ̀n lórí tó ti yé èèyàn téèyàn ṣé ẹgbẹ́ mọ̀tá àjọ kí wàláhì èmi yẹn náfìlà ni o èyí tún kí tèmi padà kí ló kọ́kọ́ kú mọ́sálásí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí èyí wọn méjì ni àwọn tó yé ti lagidi ń bẹ ẹni tí òye ń bẹ ṣùgbọ́n wọ́n tó yé ẹn tí ó yé tí ń lagidi ó jò ọkàn àwọn tó pé kò yá wọn táwọn lagidi tí wọn bá ti dà gidi sùúrù náà ni ń bàdàn náà ni náà mú kájú sọ pé ah, pariwo súnà súnà súnà kọ súnà ni ń sọ ilẹ̀ ń lẹ́la wí ni tá tá tá tá ń fa ọ̀rọ̀ mọ́ra lọ́tọ̀ ní sáré rí kọ́ ni kò ní táwà ah. ọ̀kan sábà bá mi kankan náà sùúrù náà ni ẹja sí lórí ẹ̀sùn gbọ́n ẹjí ó yan pé ẹ̀yin ò tún débi ìwà kírun mọ́ tí wọn bá wú tí ẹ̀kọ́ ni wọ́n sọ̀hún ọlọ́run ló tì à ń sọ ẹni bá dọ̀bá wọn tó tọ́ bẹ́ẹ̀ bá jẹ́ jọba ó sì pèpè tẹ́ni ọ̀bẹ ni ọ̀dà ah, ah, náà á wú gbà náà bọ́lọ̀ fẹ́ wọn ti padà wú wọ́n bá dà rọ́ọ̀fù ẹni níyẹn yóò wà á jèrè ọkà àwọn tọrọ òye tí pé wọ́n wọ́n lọ ń kí ní ikú ọwọ́ wàláhì ṣùgbọ́n pọ́n ń bẹ́ ń bẹ̀ tí ìbọ̀rọ̀ sí sùúrù ni pé bí èèyàn bá kú ọwọ́ ọrú ẹ̀ tọ́bẹ̀ lọ rèé tí ọlọ́run lójú mọ́lẹ̀ ìyá tí ò ní pọ̀ tó tẹni tó sì lọ́nà ni ó ní jìyà ah. ọlọ́run dákun ṣàánú wa o. Ma parí orí ibú sórí ọ̀rọ̀ wa dákun ṣàánú wa torí ntọ́ bá ti stampu kò sẹ́ni tó tó lè hamá amsa wa ń kọ́ ní ìlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìwà ayé yìí umaru sọ nìkẹ́ pé anabi sọ wípé tẹ́ ẹ bá ti rí òòrùn tó ṣe kí ni o tẹ́ ẹ ti rí òòrùn tó yọ ní àyìn níbo fúlànà bí lọ sọ níbi tóòrùn ti máa yọ tóòrùn bá ti yọ ń bẹ́ẹ̀ ìdá akpala lẹ́yìn àwọn náà tí a bá ti rí òòrù tí ń bọ̀ láti fi tó òòrù tí máa yọ wà á bá ràn náà náà tẹ́ ẹ̀ tó sàn lọ ń bì níbo níbi tó tí máa wọ̀ ẹlẹ́nu ti sínú fàkọ̀dé after sọ́ọ̀ìm àmbọ̀nbí ọ̀rọ̀ náà ṣùgbọ́n tààrà níbi ń bá sọ̀rọ̀ méjèèjì apá kan àfáà ní umaru gangan àbí dojú ọ̀rọ̀ nǹkan sí èèyàn líle ni oníndọ̀rọ̀ padà sánàbí pé ah àbí ìjà tó fi táàmù díẹ̀ sí ìjà tó fi táàmù díẹ̀ sí apákan àfànílá bìláàlù ni kí lọ wá jẹ́ àmà wípé kìí ṣe umaru bìláàlù ni olùpẹ̀lú rìwáyà mi àdúgbò wa sọ fún lisọ́híbi ṣàrọ́bì ẹni tí máa gbé nǹkan tánàbí máa mú lọ́wọ́ tá a bá sì fẹ́ máa wọ̀n láàrin àpẹẹlẹ tí umaru ní àti àpẹẹlẹ tí bìláàlù ní ẹni tá a fi lè tì síbi pé ń gbé nǹkan tánàbí mú lọ bìláàlù ni àpẹẹlẹ náà ló náà ó fi ìyún ọ̀tún lápàlé láyé ọ̀tọ̀ ìdán ìyún clear ten ten sound tí wọ́n sọ̀rọ̀ ìfẹ́ ni ànábì wá ṣe ìfirilẹ̀ nǹkan kankan kí ni ìfirilẹ̀ nǹkan náà ò ní wípé tẹ́ ẹ bá ti rí òòrùn tó ti yọ min al láti ibi tóòrùn ti máa yọ tí ọ̀sán wá ń lọ láti ibi tí òòrùn ti máa wọ̀ Ànábì wọ́n padà sọ nkẹ́kẹ́kẹ́kẹ́ nítorí wípé rúwíà yìí rírí ntánàbí láàrí táìmà pọ̀ ọ̀rọ̀ ti wọ̀ nǹkan míì náà tó lè ṣe sábà bí rẹ̀ tí ó jọrú bẹ́ẹ̀ bí kójú oṣù bí kí wẹ́dà kọ́mọ́kílẹ̀ àtórí ọyẹ́ Ànábì ní wà ghọ́rọ̀ bá ti ṣàmsù tẹ́ ẹ bá ti rí tí òòrù tó ti ń yọ láti bí níbo láti tọrọ tí máa yọ tẹ̀wárí ọ̀sán tóun yí ẹ̀yìn padà ti ń lọ níbo láti ibi tóòrùn ti máa wọ̀ ẹ tóòrùn sì ti wọ̀ àbí wàá fi kọ́ báwọn tó ṣe kí ni o tóòrùn ti wọ̀ ìdán káwá sí sùúrù mo fi ọlọ́run bá lórí tí mo fẹ́ sọ yìí nírú wẹ́dà tá a wà yìí àwọn èèyàn kan pọ̀ tí wọ́n ìgbà wẹ̀ fọlọ́run bọ́ba ti di sísì lójú ọba sùn ah, sísì màláwa yìí àti gbogbo sánmà sípàdà àti múmara náà tọ́lọ́mbà yìí kọ́lọ́n sáájì ọ̀rọ̀ tọ́lá ń fẹ́fẹ́fẹ́ títí tí èdè quarter after six ó di twenty after báyìí gbójú sí bẹ̀rẹ̀ nu ó di five thirty báyìí nínú ẹ̀rẹ́ àwọn yàn ẹgbẹ́ kọ̀ bóde wọ́n fi lọ́wọ́ òrùtí wà mọ́ wà ní àwọn yàn máa sí. anábì wa sọ wípé tí òòrùn tó bá ti yọ ní ààyè níbi tóun ti máa wọ̀ ẹni tó ti máa yọ tí ọ̀sán wá ń pẹ̀yìn dà ní ààyìn níbi tó rùn sẹ́sí ní o títí máa wọ̀ tóòrùn sì ti wọ̀ gbọ́nà tóòrùn ti wọ̀ ó ṣe lé mọ́ irú ìgbésẹ̀ tí ẹni kíni o tẹ́ni kankan lè máa gbé nípa pé òun fẹ́ sínú torí pé òjò ti ń rọ̀ láti 6 di 6 30 òrùn sílé wà lé òun bẹ́ńsánà òjò ní òjò ẹ̀rí kéwọ̀ kílẹ̀ rí wa ọwọ́ adá masala mi rẹ̀ kí masala mi na jẹ́ àǹtọ̀rí kí Fatima an Asma bita Abi Bakr Fatima yìí ó ní Asma bita Abi Bakr ọ sọ̀rọ̀ kafa wọn wípé aftarna náà sàrà sàlám asinu ní ayé anabi sallallahu alayhi wa sallam wa qad gharat shams oòrùn sì ti wọ̀ lójú tiwa thumma tala'at shams nígbà tá a sinu tán labari tí oòrùn tún yọ padà Hisham rọ́ọ̀wì hadithi náà ló náà àwọn ọkùnrin bí Hisham lérè èyí méjì ń bẹ́ bí rìwáyà tí wọ́n gbà wá ta ni wọ́n ó ní Fatima àti Hisham wọ́n bí Hisham lérè wípé àúmùrù bìlkọ̀dọ̀ fàúmùrù bìlkọ̀dọ̀ ṣe bá nàbí ìpán láṣẹ pé kí wọ́n san padà ah, Hisham ní gbogbo mìíràn kọ̀dọ̀ kí náà fẹ́ àfáwọn ma'amaru ní nígbà táwọn bí àfá ìṣàmù lérè wípé sínásan padà onílà adìrí akọ̀dọ̀ amla sínásan padà bí wọ́n sọ padà wà láìní ọ̀gbẹ́nu àfá kankan àtàntà akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí a jẹ́ àṣọ Fatima ta ní bẹ́ẹ̀mbẹ́ Fatima àti Urwai àti ìṣàmù àwọn méjèèjì asmáhù tí ọgbà ìwáyà ìwá jádà lọ́jẹ́ méjèèjì ìyá tó bí bàbá ẹni kọ̀ọ̀kan náà méjèèjì ó nítorí wípé orúwà olóbi na asmáhù náà ló bí orúwà múndìr ló bí fátímà asmáhù náà ló bí a jẹ́ wípé fatima àti ìṣàmù kí ni orúwà àti múndìrí ọmọ jẹ́sà méjèèjì eré ọmọ pé ọmọ ẹ̀gbọ́n bàbá mi eré ọmọ pé ọmọ àbúrò bàbá mi ṣùgbọ́n tọ́jọ́ bí méjèèjì ó ní àsìmáwù ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n tún wáá jọ jẹ́ tọkọ tìyàwó ìyá Fatima yìí ọ jẹ́ bíntù ammi zawji rẹ̀ ala kulli hal àmbọ̀ ní ó jẹ́ àmọ́ sọ̀rọ̀ dìbẹ́hùn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọ́jọ́ wípé yóò bá sí ti ẹni kó tí ẹ̀jẹ̀ ògbérí wọ́n sí tó sì jẹ́ dàbí ọlọ́run dàbí ẹ̀sìn wọ́n sí pátápátá láyé ẹ̀rọ ni tí èèyàn bá sì gbòlé wọ̀ bẹ́ẹ̀ tó sì gbà bẹ́ẹ̀ lódodo níwájú ọlọ́run kẹfìrí ni bàbá kan ni ó bí ọmọ kan ọjọ́ kan ó tún bí ọmọ kan ọjọ́ kan ọmọ tí ìkọ̀ọ̀kan bá bí tọ́jọ́ bẹ àwọn méjèèjì ò lè fẹ́ ṣùgbọ́n àwọn ọmọ tí kọ̀ọ̀kan wọn bí wọn lè fẹ́ra wọn halali lọ́n pè ṣùgbọ́n tó jẹ́ nǹkan ìwọ̀fẹ́ dàbẹ̀ ń kó burú tó lé lọ́dọ̀ Yorùbá ó ní dídákẹ́ tí àwọn àfáà dákẹ́ nípa àwọn jàwá níbùkan tí wọ́n fi gbọ́lá fún orúfù orúfù ni ìṣesí wa àti ntí wọn mọ̀ wà má ńlọ́dá wà láàlẹ́ tọ́pọ̀ kìsàlám asambọ̀ lẹ́yìn sọ̀sálàm sani àwọn sọ̀hábà wọn bá sínú náà sínú tán hmm? òrùn bá tún yọ padà fi yawmi ghaymin ìyá sọ́wọ́ náà sọ pé fi yawmi ghaymin ṣùgbọ́n lọ́dọ̀ yẹn ń tòótọ́ kurukuru gbójú sánmà ṣùgbọ́n ah, torí pé àwọn ò ti dọ̀bà tó ọ̀ táìmù pẹ̀lú kílí o pẹ̀lú àgbo ṣùgbọ́n láyé etí gbogbo ọgbà omi ó ní ìbáṣe pẹ̀lú wẹ́dà gbogbo wọn sọ́mọ̀ náà ni kí wọ́n tó lè ṣèdájọ́ ooo because all tún lè takùrà kẹ́yẹ̀ lómi nìsín pé ah but you mistake tí wọ́n sí yẹn náà ah kíní yẹn gan náà ó yẹ kó lè bá kẹ̀ tó bá lè ṣe sísà ní ìṣètò tó tó tó tó tó tó bá rọ̀ la bí wọn bá tí ìgbójú wọn sánmà kí wọn fi dọ̀ bátọ̀ wọn ò ní í máa pé ó ti wà bí ó ti wọ̀ òòrùn bá tún yọ padà wọ́n wá ní sí ẹ̀sán padà bí wọ́n sán padà mọ́sára wà á dé àwọn àfa àwọn àfa wa pín méjì jùmùhúrù alìlẹ̀ ẹ̀yìn àwọn tó pọ̀ jù nú àfa ntí ẹ̀ sọ ni pé tírú ẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ pẹ́ àwọn èèyàn ń gbọ́dọ̀ gbàwẹ̀ padà dandan ni ni jùmùhúrù wí ṣùgbọ́n àwọn ń sọ pé jùmùhúrù jùmùhúrù kí ni túmọ̀ jùmùhúrù ò ní kí wọ́n ní àfa kan bẹ́ ń bàdàn àfa sunna ni ìmọ̀ àdìyí fi kùránì ìmọ̀ kàkàfà wọ̀nyàn nígbàtí ọ wà débi mẹ́sàlẹ̀ wọ́n wá bí ìlú ẹ̀rọ à wọ́n gbà padà ìlàfàwí ọ̀rọ̀ ń fi á gba gbogbo ìbàdàn kan afákan náà bẹ̀lẹ́ èkó náà wọ́n ọ̀mọ́ra rí o nígbàtí afákan náà débi àbífin nítorí náà sọnù afákan náà bẹ ní ìjẹ̀bú afákan náà bẹ ní ìkirè afákan náà bẹ ní ìwò kíní kankan ìgbà wo ṣùgbọ́n wọ́n rà pé ń kálukú àgbà yà sí ẹ̀ sọ tí dára ẹ̀ sáyìn ẹ̀ sáyìn sàbẹ̀ ti ẹ̀ sọ kò sí òkè tí wọ́n pè jù mòórù kọ́ wọn bóyá gẹ́ẹ̀tì báwọn ṣùgbọ́n òun ìta oró náà àfà ṣùgbọ́n jùmúrù ọkàn ó difficult kí jùmúrù ṣe mistake ṣùgbọ́n jùmúrù náà ò lè ṣe mistake alásọ̀tara lè jẹ́ kọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ara wọ́lọ ọbì kan gbà mí nígbà kẹ́yìn wọ́n ṣe kú tóun tí ó sì jẹ́ wípé ó lè mọ́fẹ̀ẹ́ tẹ̀sùn wọn tó ibi tẹ́ẹ̀ dí ọ̀rọ̀ lọ àwọn díẹ̀ bó ti ẹ̀jẹ̀ wípé rìwáyà pín méjì lọ́dọ̀ umaru umaru ń sọ ń bi àwọn ẹ̀gbọ́n mi wọ́n bà padà umaru sọ ń bi àgbọ́n mi wọ́n bà padà ṣùgbọ́n ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ jù tó wà akọ́bù ilà sọ̀wáàbù ní pé tíwọ̀ ẹ̀bá ṣẹlẹ̀ wù ní gbà padà torí kìnnì torí ànábì ọ̀sọ̀ pé wọ́n bà padà kò sì sí ẹnì kankan tó gba rìwáyà yẹn wá òun wá ní àlè rúdúrù kejì òní ń pè ní àlìjáàlù àlè rúdúrù bìlìjáàlì bìjálì kìíní bìjálì lè hukumi àṣẹ́rí kíyàn mọ́mọ́dà gẹ́ẹ̀sìn ọlọ́run ọba lórí nǹkan tẹ́ ìdáwọlé ànẹ́bì fojú fò lọ fún tán ta ló ń tàn àdí ọmọdájọ́ ti ẹni ló fi jẹ́sà àríwọ̀ bá ti kíní o àbáyà ti yọ agbésìn kọ́lọ̀ bàwẹ́ ń padà bákan náà àlìjálù bìrì hálì náà tún wà kíyàn mọ́ àsìkò bàtọ́lọ́ ń pè nǹkan ní èèwọ̀ mọ́sẹ̀ nǹkan báyìí o hálù rèé táìmù tí a wá táìmù tí wọn ò gbọdọ̀ jẹun ni wọ́n sì rọrẹ̀ jẹun táìmù tó ń ti bẹ́ẹ̀ ṣé yọ wà jẹ́ pẹ̀lú eléyìí ọ́ làbárabá ìlú ẹ̀sìn tí ó sì gbalẹ̀ gboko láwa nílẹ̀ ní kẹ̀kẹ́ tí ó rí wà yàgbà wà látẹnu ànábì gangan báyìí wípé ọ̀pá aláṣẹ kí wọ́n bà padà. ó dé ní àfọwọ́ abúlé munir abúlé munir rahmanahu lọ́wọ́ mọ́ta wá sí à wọ́n wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ìmáà nípa pọ̀ wọ́n ní tí jùmùrù bá sọ ní tí àà ah, ah. ṣe bí innal mukallafina khutibu bizawahir àwọn tí ọlọ́run pè ní ẹsẹ̀sì fún mi tá a ti bàlágà yìí ṣe bí ìtọ́báràn dé lọ́lọ́run ọba fi bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́ba ti pamọ́ ìdàṣítàhàdù tí wọ́n bá gbìyànjú lórí ẹ̀ fa àtọ̀hún fẹ́lá àhárọ̀jà àríyìn fi tí wọ́n wá sí mistéèkì wọn ò lẹ́sẹ̀ ẹgbà wẹ̀fẹ́ mi ọlọ́run ọba látìgbà tí àlùfájàre bá ti yọ tí torí pé òru ẹ̀wọ̀ wọ́n sì ń gbìyànjú àwọn ìbọn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sì gbà àà ah, oòrùn ti wọ̀ báyìí ah, kí ẹ̀yìn náà rí sí wọ́dà àà ah, oòrùn ti wọ̀ tí ẹ̀ sì ṣe pé wọ́n jọ ṣe mítì tí ẹ̀ sì fẹ́ ẹnu àwọn apàdà lọ jásí mistake ẹ̀sẹ̀ olè wọ́n fẹ́ kà mọ́ wọn lọ́rùn ó lọ sí sọ́nà àlùkùránì wípé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na kò sọ pé aw khata'na mukhti'u ó yàtọ̀ sí khati'u khati'u ẹ̀ ń ṣe mistake lónìí náà mọ́kíù ẹ̀yìn sí mistake lónà ṣùgbọ́n yàtọ̀ ń bẹ láàrin méjèèjì tí wọ́n bá ní kọ́pì à fúlánù kéèyàn máa máa máa máa lọ ṣe mistake ọlọ́run ní òun ó padà hùwà kókó kakókó ẹlẹ́gùnníà gislin nínú náà jàǹnàmà láyà kúlùú illa lẹ́kọ́ọ̀kì òun gbogbo àwọn tí wọ́n máa máa lọ ṣe ìmí ọlọ́run ọba tí ọ̀rọ̀ mi tí wọn tí wọ́n lo tí wọ́n kẹtí ikú sí ni wọ́n máa kàn jẹ nínú náà ọwọ́ adé ìgbẹ̀yìn sọ́ọ̀tù bákọ̀rọ̀ onírọ̀bàrà láti àkínà iná síná áwọ̀ àtọ́ ná ọlọ́wọ́ afárọ̀kọ̀ bẹ́yìnà mọ́tì àti họ́tì mọ́tì gẹ̀yìn tó ṣe mistake ṣàṣìṣe alábọ̀sùn àtẹ́rẹ́sà ń wá tá a bá ṣe mistake ṣe nǹkan tó ní àmẹ́ṣe dákun mọ́fìyà jẹ wá lórí rẹ̀ a jẹ́ wípé ọlọ́run ní ádámùlìmọ̀ àákọ́dà kọ́ ìdá nìyẹn ò ní mú wọn máa ajẹ́ pé yusa bíbu ìlẹ̀gọ́ àmáyàtàrọ́ tàbí alẹ́ ilẹ̀ hukumu ntí ìdájọ́ ìbá padà fàwa náà kò ní í sí mọ́nà wọ́n ní ẹ́fà wẹ̀rẹ̀ ya ń kọ́ọ̀tù wípé máa lọ ilé lọ́fẹ̀ẹ́ gatemanu wa ní òun ní sílẹ̀kùn ah tẹ́bá wò wé gbẹ̀jọ́ rẹ̀ ó tóbi fáyì gbẹ́gẹ́ o ó ẹni ìfàwọ́rí amáyọ̀ máa lọ ilé ọlọ́run ní tẹ́ ẹ bá ti ṣe èsì ṣe wà láì ní bí lórí ẹ̀mọ̀ mo ti foríjì nù ìyá eléyìí náà bó ti rẹ̀ pé mẹ́sàlá àfìlàfíyà ni ṣùgbọ́n à ń lo mẹ́sàlá kò tẹ̀díẹ̀ èwo ni a lè dúró lé lórí jù bírú ẹ̀ bá ṣẹlẹ̀ ìǹtẹ̀mì mú ni pé òun ní bàbàrà dẹ̀lílù dẹ̀ nìyẹn nítorí pé ẹni ń tá a bá ti gbìyànjú ṣe ijtihad tó sì jẹ́ pé ní tí ẹ fi bọ́ wa sọ̀rọ̀ tó hàn dé òun náà ni ọ̀rọ̀ clear nu anábì wa ni tó ń bá ti lọ bì tóòrùn tó tó tí ọ̀sán náà lọ bì fakọ̀dé after the soil ẹni tí ń gbàwẹ̀ fọlọ́ ọba apá kan àfáàní tí wọ́n ní wípé dákọ̀lá fi wákìtì alifitọ́ ó tàn ti kó sínú àsìkò tá a máa tunu fọlọ́wọ́n ba apá kan àfáà túbà wọn apá kan nílá ìtumọ̀ ẹ̀kọ́ fakọ̀dé after all sọ́ọ̀ìm bìlì hukumi gbogbo ẹni tí ń gbàwẹ̀ fọlọ́n lórílẹ̀ ọlọ́run ti pa ìwé ẹni tí ń gbàwẹ̀ fún lórílẹ̀ ní sámà ó ti parí ó sínú o kò sínú o kọ̀sẹ̀ tí ń gbàwẹ̀ mọ̀ fọlọ́wọ́n ba lórílẹ̀ olùlọ́mọ nítorí tí ò ti fi ti ìsinú ṣùgbọ́n ọ̀rọ̀ àkọ́kọ́ yìí ò lọ́wọ́lé jù nípa wípé tó ọ̀rùn bá ti di wípé tí òòrùn tó bá ti yọ níbi tí òòrùn ti máa yọ tí ọ̀sán wá pẹ́yìndà níbi tóòrùn ti máa wọ̀ tóòrùn sì ti wọ̀ ẹni tí ń gbàwẹ̀ fọ́lọ̀ bá bọ̀ ó ti kó sí àsìkò tí títúnu tọ́lẹ̀tọ̀ fún eléyìí ọwọ́ ajé a máa wípé ìbẹ̀rẹ̀ àwẹ̀ wa ó ní ìdájọ́ tútù rẹ̀ náà ìsinmi kọ̀ọ̀kan náà ó ní kíni o ó ní ìdájọ́ àì máa jẹ sàárì lẹ́yìn ìgbà tí àlìfàjáde bá ti yọ àì sì máa sínú ṣáájú kó tó di pé òòrùn ọwọ́ kí ló wá fà á tá fi kílíà rẹ̀ wípé ẹni tí ó bá ti wà ní west tánà bí wíì tí òòrùn ti yọ níbi tí òòrùn ti máa yọ tí ọ̀sán sì pẹ̀yìn dà níbi lóòrùn ti máa wọ̀ tó sì ti wọ̀ tó ti dá lójú ẹni tí ń gbàwẹ̀ ẹ̀bọ́ fọ́rọ̀sọ̀tálá ó ti dẹni tó túnu fún Allah subhanahu wa ta'ala ó ti bọ́ sí àsìkò tí ìtùnú tó lẹ́tọ̀ fún in tó jẹ́ àmú eléyìn apá kan àfáà ni tí a bá jẹ́ wípé ìdájọ́ pé ẹni tí ń bẹ lórílẹ̀ gbogbo wọn ti di ẹni tó sínú fọ́rọ̀ ọba subhanahu wa ta'ala ẹ ń bá lọ rè búra wípé ìmọ̀ àgbàwẹ̀ fọlọ́ ni tí o máa sì ti è síbẹ̀ mo ti dára ah, wọ́n ní ọ̀ràn ti dọ́rùn rẹ̀ bọ́n nítòótọ́ kí lọ́ràn tọ̀dọ́rùn rẹ̀ ni pé tó bá ti di pé òòrùn bá ti wọ̀ tá a sọ pé ìtumọ̀ pé ń tànà bí sọ̀rọ̀ pé tóòrùn bá ti wọ̀ o kò sẹ́ni tí ń gbà wẹ̀ fọlọ́ mọ́ lórílẹ̀ ẹ ń bá lè búra pé wọ́n máa gbà wọlé fọlọ́ kẹrin kése kò rí bì kankan sá sílẹ̀ tóòrùn bá ti wọ̀ báwọn ah, kọ́ ẹ̀ bá àmọ́ jẹun ṣùgbọ́n ọ̀rọ̀ ń sì wá wọlé torí pé ìdájọ́ àyèmáàn àwọn àbúra ọ yàtọ̀ sí ìdájọ́ bàtẹ́yìn ọba tí ìbúra ọ̀tọ̀ sí ni o ìdájọ́ bàtẹ́yìn ọba sí ni o tí ọba tí ìbúra ṣùgbọ́n tó bá wá jẹ́ pé tí èèyàn ṣe ọ dá èèyàn lójú bàtẹ́ èèyàn ń ṣe nígbà tí ó wà ọkọ̀ sí èèyàn sí èèyàn wá rí pé ìdàkejì tí èèyàn lọ bú ẹ lórí nínú lọ ṣẹlẹ̀ sọ́ọ̀nà ń bẹ̀rẹ̀ àbọ̀rọ̀ ọ̀sìn rẹ̀ lápẹẹrẹ èèyàn sọ wípé ẹlẹ́à oní ẹ̀yìn ìjọ ọba wọlé àwọn ọmọ Zainab mọ́kọ̀ kí náà dí àbò kí nìkan náà ti jọ ń bá lọ́wọ́ wọ́n sì tó bí oṣù mẹ́ta sígbà wọn àrùbá ń bá láti bí iṣẹ́ ó sì wọlé umu dà ah! kò rí umu umu kò sọgbọ́n tó fẹ́ dá ọkàn jáde bọ̀ láti yàrá àwọn ọmọ Zainab ni ìyẹn rẹ̀ bá bú ẹkún pé ọkọ̀ òun ti kan wọ́n wá pọkọ rẹ̀ pé kí gan lórí tó fi sọ pé tó bá wọ yàrá àwọn ọmọ Zainab ó ti kọ̀ ó nítorí wípé mo gbọ́ lẹ́nu ọmọ ìyá kan wípé Abu Zainab ó ní tífì ìsìmọ̀ wo blue film ní mú sẹ́gbẹ̀bù bá bú ọkún lọ bá kọ́ lórí kú ọ́ tó ṣe yìí fún yí kọ́tì ìní ní abáwòyà ní ọ̀pọ̀ bàbá tífì bèèlè pé wọ́n rí kí sẹ́ẹ̀tì kankan sóbìnrin ti àdẹ̀ntọ́kọ̀ sẹ́gbẹ̀ngbà tí sọ̀rọ̀ lọ́ntọ́ dá lójó ṣùgbọ́n àlàkùnlé hàn ọ̀rọ̀ lè kí táwọn afọ́ọ̀mà bá nìyànjú òǹlẹ́lẹ́yìn in tá a fẹ́ ká gbẹ́yìn wípé ààwẹ̀ wa níbẹ̀rẹ̀ ó sì ní kíni o ó ní òpin ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ni tùlúrù ìlfàjìr yíyọ àlfàjárì ìparí rẹ̀ náà ni gurubu shams wíwọ̀ oòrùn sáà wá ní ìdí àti fàsìkò díẹ̀ kan wíwọ̀ oòrùn yẹn gẹ́gbọ́ sẹ́ pé sáà ní ìdí àti fa fájìwù náà sẹ́yìn díẹ̀ nígbà tí mo ti mọ̀ pé bíi five eleven ni àwọn èèyàn ò gbọ́ o ìgbà yóò tó wá gbé egun ẹran tí ó fẹ́ lọ jẹ́ bí kí ló kọ́ rẹ̀ ẹ̀ tọ́sẹ̀ ní pé ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn pé ẹ kí mo adínà lórí máa pẹ̀rún tó bá ti di seven after so ká lè géènì bíi seven minutes sí five minutes sẹ́yìn fáwọn èèyàn tó ẹ̀sìn àsìkò sínú ọgbọ́dọ̀ pẹ̀lú ní seven o oh two o ó pè ní seven ten àbí ahàn so àwọn àfáà ní gbogbo ẹ̀mbẹ̀ ìdẹ́rú ẹ̀wò pẹ́rẹ́ yóò jẹjọ lọ́ní kìámẹ́ lànàbí ti sọ wípé alìmọ́mù dọ́ọ̀mìnà wọ́n mọ̀ adínú mọ̀ ọ̀támanọ́nù ẹ̀ńtà ń pè ní màámù òǹlẹ̀ntọ́ fẹ́ forí rọ́ gbèsè wọ́n ní gbèsè wo wọ́n ní gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀hún sí wọ́n kí o dá sí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ́tọ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ sí àjókòó fún àwẹ̀ ni àbá àjókòó fún sí bàtà wọ́n túnú ní ẹ̀ sínú sígbàtọ̀ kí wọ́n jẹsàdà náà jẹsàdà ọlọ́mọ bíyàn èmi ní obi ẹni ń pè ní máa múnú wọ́n ni mọ̀ ádùnnù mọ̀ ọ̀tàmánà ṣùgbọ́n tí bá ń pè wọn a ṣe òun lẹ́ń tá a ti kó ẹ̀mí sí pé kò lè tàn wá tẹ́lẹ̀ bí bá wá pé ọ̀bá wọn ta ló ní ọmọ ọgbọ́n sùsáàrì ẹ̀yìn díẹ̀ wọ́n mọ̀ bá a làbọ́ dìgbà tí fájúwọ́ yọmọ ọlọ́ ta Allah subhanahu wa ta'ala májì àṣìṣe o ẹ̀sìn wa ṣe ẹ wá rí i pé ẹ̀sìn ìdùnnú ni ẹ̀sìn ayọ̀ ni ẹ̀sìn tó jẹ́ pé béèyàn ọba máa polongo rẹ̀ ọlọ́wọ́ máa bínú sí bí ẹ ṣe ń sọ̀rọ̀ síláàmù náà ah, àdìmísùn lẹ́yìn náà ẹ sáà máa bọ̀rọ̀ yẹn lọ ọlọ́wọ́ fojú ẹ̀ rí nǹkan ẹ máa fẹ̀sìn hàn ní wà ní sọ̀rọ̀ ní sèṣì ní gbogbo àìpẹ́ àwọn àti ti dé àwọn ẹdùnnú táàjọ sàrí táàtù sínú kọ́nà ẹ̀ tó lọ ń láìkì jù ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ sínú ẹ̀ ló tún láìkì jù gan lẹ́tí ń jẹ sàrí tiẹ̀ di ìgbà tí ó kú díẹ̀ tẹ́lẹ̀ bàjẹ́ àríyọ́ yọ kọ́nà fẹ́ bàbá tó ń yọ lọ́wọ́ tó tó ń mu pé ọ̀tàlà kó mú parí lẹ́tọ̀ bọ́lá kẹ́ ìbáyé sọ́mu e, inú èèyàn máa dùn inú èèyàn máa dùn oore ọlọ́wọ́ ba yọ máa wá kún oore fẹ́ni kọ̀ọ̀kan àrò èèyàn ní máa sísọ kò ní máa síse kọ̀ wà ní rúrọ̀rùn wọ́n mọ̀ pé à tí wọ́n bá ti parí rọ̀mọ́dọ́n báyìí usage gan tuntun wá nígbà ẹtẹ àwọn extra káàdì tí wọ́n fọ́n sọ pé ọmọdé ti fẹ́ parí kò sí mẹ́sìn wa wàláì kò sí mẹ́sìn wa ayọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ìrọ̀rùn òní bẹ́ẹ̀ àwa abẹ́ Allah subhanahu wa ta'ala ìrọ̀rùn ló pẹ̀sìn rẹ wa tí a wà tún máa fi bọ́ọ̀lù tí wọ́n wa bí aburú rahman tọ́ba díjọ́ àwọn masailu tó ní bá sí pẹ̀lú ntọ́jáwẹ̀ àti nǹkan tí ó tupalẹ̀ ńlá máa sàràyè bí àwọn onímọ̀ rahman kánà fi baqiya hada sallallahu wa sallam muhammadu wa alayhi wa sallam wa sallam wa tasman kathira alhamdulillah وجعل من صامه إيمانا واحتسابا ممن يغفر له ما تقدم من ذنبه أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا معبدا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرمعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أباح لنا ليلة الصيام الأكل والشرب حتى الرفف بنسائنا حتى الفجر فإذا طلع الفجر لا بد من الإمساك عن الأكل والشرب وقد أباح الله سبحانه وتعالى هذا للأمة رحمة بهم ورخصة من الرحمن سبحانه وتسامح ونسخا للحكم السابق وكذلك ما قد حكم الله سبحانه وتعالى وجعله شريعة لمن كان قبلنا من الأمم السالفة عباد الله لكن من يتسحر وهو يشك أو ما تعلق بأمر سحوره للأهل العلم في هذه المسألة خمسة أقوال القول الأول أن يتسحر الإنسان ويتيقن في نفسه أن الفجر لم يتلو بعد فهذا صوم صحيح أما من كان يتسحر ويتيقن أن الفجر قد طلع فإن صومه فاسد وباطل أما من يأكل ويشرب في وقت السحر ولكنه يشك في طلوع الشم طلوع الفجر لكنه غلب على ظنه أنه لم يطلو بعد فإن صومه صحيح كذلك عباد الله من كان يأكل ويشرب وقت السحر لكنه يشك لكنه متيقن في أن الفجر طالع فإن صومه صحيح والقول الخامس من يتسحر فيأكل ويشرب ويشك في طلوع الفجر لكنه لا يترجى عنده رجحان الطلوع أو عدمه فإن صوره كذلك صحيح فانظر إلى هذه الخر... إلى هذه الأقوال الخمسة فإن إفساد فإن فساد الصوم لا يثبت إلا في مسألة واحدة لماذا عذرنا صاحبنا الذي يتسحر بهذه الأقوال عند أهل العلم لما جاء من حديث عدي ابن, ابن حاتم رضي الله تعالى عنه لما كان يريد الصوم تعمد إلى الخيط الأبيض والخيط الأسود وجعله ما تحت وسادته ليتيقن أن الفجر قد طلع لكنه ما زال يأكل ويشرب فلما رأى أن الشمس لم أن الفجر لم يطلع على ظنه وما زال يأكل ويشرب وما يتبين له الخيط الأبيض من الخيط الأسود اللذين جعلهما تبع سنته أن الرسول صلى الله عليه وسلم بعد صلاة الفجر وأخبره خبره لكن رسول الله صلى الله عليه وسلم بين له مراد الله سبحانه وتعالى بأنه سواد الليل وبياض النهار ثم داعبه رسول الله صلى الله عليه وسلم بقوله إنك لعريض القفا إلى آخر هذا الأمر لذلك قسم طبعا العلم العذر بالجعل إلى قسمين العذر بالجعل بالحكم الشرعي وكذلك الجعل بالحال فرأينا أن الجانب الأول أخذه حديث حاتم ابن حديث حديث عدي ابن حاتم رضي الله تعالى عنه فأعذره رسول الله صلى الله عليه وسلم بجعل بالحكم الشرعي ولم يأمر صلى الله عليه وسلم بالعادة ولا بقضاء ذلكم الصوم عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد فرض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 في صحيحهما من حديث سهل بن سعد سائري رضي الله تعالى عنه وارضاه وكذلك جاء من حديث عبد الله ابن ابي اوفى وجاء من حديث امير المؤمنين بن الخطاب رضي الله تعالى عنه وجاء من حديث ابي هريره رضي الله تعالى عنه وجاء من طريق اخر من حديث سال كذلك جاء من حسر العلامه أمر ابن ميمون الاودي رضي الله تعالى عنه والاثر مخرج في المصنف عند الامام ابو الرزاق قال كان اصحاب محمد اسرع الناس افطارا وابطاهم سحورا رحم الله شيء رحمة واسعة هكذا استحثنا ذلك ولكن رسول الله صلى الله عليه وسلم أثبت هذا في حق أحدنا من حديث أبلغنا بأوفى في قصة صاحب شراب رسول الله صلى الله عليه وسلم لما قال صلى الله عليه وسلم في سفر فقال إن إن إن رأى صلى الله عليه وسلم أن الشمس قد غابت قال صلى الله عليه وسلم لفلان أو لصائب شرابه اجدح لنا فقال يا رسول الله لعلك تنتظر حتى تمسي فمر صلى الله عليه وسلم مرة في رواية مرة في رواية أخرى وثلاث مرات في رواية أخرى لكن قد جاء من حديث عبد الله ابن أبي حضرت بأن الرسول صلى الله عليه وسلم ما كان يراجع إلا ثلاث مرات لكن هذا لا يعنينا في هذه المسألة خصوصا الرسول صلى الله عليه وسلم أثبت لهذا الرجل وبين له أنه قد علم أن الشمس قد غابت وأن العقل لا مجال له في الحكم الشرعي إذا تبين للإنسان أن هذا هو حكم الله سبحانه وتعالى فإنه يقدم النقل على العقل لذلك أثبت له الرسول صلى الله عليه وسلم بقوله إذا أقبل الليل منها هنا وأدبر النهار من هنا وقد غربت الشمس وغربت الشمس فقد أفطر الصائم اللهم صل على هذا النبي الكريم خاتم الأنبياء ووفقنا بسماع ما جاء به وباتباع سنته وأنت على ذلك قدير وبالإجابة جدير ونسألك يا رحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمو المسلمين اللهم عز لسمو المسلمين ودمر أعداءك اداء الدين اللهم دمر أعداءك الدين من اليهود والنصارى الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك اللهم انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا انصر المجاهدين في سبيلك حقا في سائل في سائل الأوطان اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم لا تولي علينا شرارنا اللهم لا تولي علينا شرارنا اللهم لا تولي علينا شرارنا اللهم آمنا في أوطان أوطاننا اللهم ربنا منا في أوطاننا اللهم ربنا اجعلنا ممن يصوم رمضان إيمانا واحتسابا ووفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا يا أجود الأجودين ويا أرحم الراحمين اللهم ربنا واحد صفوف المسلمين وادمى شتات المسلمين اللهم ربنا وفقنا بعمل متقبل يا أرحم الراحمين اللهم ربنا وفقنا في هذا رمضان ولا تخرجنا من هذا الشهر إلا وقد غفرت لنا جميع ذنوبنا يا أجود الأجودين عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبينا محمد صلى الله عليه وسلم القائل قلت الصحيحة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء المبعوث رحمة للعالمين أبو القاسم اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاء وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل ويجعل من يشاء عقيما إنه عليم قدير وما كان لبشر أن يكلمه الله إلا وحيا إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إن إنه علي حكيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله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 ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن ولكن جعلناه نورا نهدي به جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض على إلى الله تصير الأمور الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله. أنا أقول لك á farabalẹ̀ fún ìṣẹ́jú ní nílò kan lórí pé àmọ̀ àbí àti ní. náà àwọn ojú pé àwọn fọ́ọ̀mù bá wa sọ̀rọ̀ sọ̀rọ̀ á gbé aṣọ ní ìjẹ̀jọ́ náà wípé fìyàwó lẹ́yìn ó ti bẹ̀rẹ̀ ní mọ́sálásí látìgbà tí ọ̀hún náà ti bẹ̀rẹ̀ náà tó ti rí pé kòránù àkọ́kọ́ yóò parí ní ohun tí àbójúkọ ìṣàlọ́ tààrà so àwọn fi àsìkò yìí sọ fún wa pé àwa tó wájú pé àwa náà tí ìlú so àǹfààní náà ní òjì gbígbé ẹlẹ́ẹ̀kejì ó tún bẹ̀rẹ̀ ní kíákíá ní ọjọ́ tó bá so àwọn fi àsìkò yìí sọ fún wa pé ká fi sọ́kà ọlọ́run bá ìjọ so tí láìpẹ́ wọn bẹ̀rẹ̀ náà ní ariwo méjì so wọ́n tún àsìkò yìí wá wẹ́wà ó láǹfààní láti wá sùn lẹ́yìn mọ́sálásí nílẹ̀ àti bí so ẹjọ́ bá lè padà ní òbí ẹ̀ náà kò sí ní tó fi ṣọ̀ṣọ̀ tó bá nìkan náà bá yẹ ṣètò wọn kò fún òun lọ́wọ́ ayé ti ṣe lọ́wọ́ sàbí ọmọ torí ẹbí táwa ti ń tó báyìí sọ̀rọ̀ àkàmìlì sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ táwa ní ìlọ ní sọ̀rọ̀ nìkan. alhamdulilayi wasalaatu alayhi lọ́dí ọlọ́wọ́ dára àwọn ọ̀rọ̀ ọ̀hán ó náà sọ̀sọ́lá mi bí ẹni tí máa ń tọrẹ púpọ̀ ṣùgbọ́n àsìkò tí àgbẹ̀bí máa ń tọrẹ jù ó lè gba ọ̀nà báwọn hadithi làwọn kan gbọ́yé lọ síbi pé kéèyàn la tí àsìkò zàkà tí àsìkò ọdún kan tó yẹ ọkọ lórí dúkìá tẹ̀ fẹ́ yọ zàkà yìí tí ó bá sí ìpè nínú ọ̀nà báwọn tí a bá yọ sáàkó tó gbé yóò pè mọ́sálà míì mọ́ gẹ́gẹ́ sí wọn ọkọ̀ ní yàrá bàbáàsì ṣùgbọ́n káàbọ̀ wípé oṣù tí a máa yọ sàkà owó oṣù ọ̀mọ̀dán ìtẹ́ àgbẹ̀kan bá sọ wípé àdébì máa ń tọ́lọ́ bọ̀ nígbà tí wọ́n tún kọ rẹ́ jù orin kíni o orin àsìkò ọ̀mọ̀dán àsìkò làwa wà tí à ń sọ lóyìn ní ìjẹjọ inṣàlá ọ̀gbọ́n ìyá mi lọ́yà wa ní three thousand ṣùgbọ́n inṣàlá rahman a rí pé àwọn ọmọ akùn olùkọ́ rẹ̀ sí ń fọ̀ ó sì ń wà pé kí ọ̀nà náà tó di twenty àbíjú òkè ó ti parí ọ̀dà àti us bí one ninety thousand ó ní à ń gba owó rẹ̀ lọ́wọ́ ẹ má sùn fẹ́ ẹ gbọ́sá sí lọ́nà mi sọ́nà kejì ọ̀nà sí àsìkò sílẹ̀ báyìí ṣùgbọ́n àtúnwá létí wípé ọ̀dà yẹn kí a tún gbọ́wọ́ sínú

pé àwọn afọwọ́ ẹ̀wọ̀n ní wáàsí kan muslim oníwáàsí yóò ti wáyé ní lọ sunday tó ń bọ̀ ní aago mẹ́wàá oníwáàsí yóò wáyé fún àǹfààní àti abáfẹ́ wà bẹ́ẹ̀. so bákan náà tún sọ fún wa pé àwọn bàbá wà ń ta wọ́n ń tòsí sọ́rọ́ ní muslim àdìdé lọ́sẹ̀ pàpọ̀ tòsí sọ́rọ́ òun ni ibi tí wàá sí tí o ti wáyé láàárọ̀ mẹ́wàá níjọ́ sunday ní ọ̀sán àti àwọn ohun kí